بسم الله الرحمن الرحيم الحمد لله الذي فضل هذا الدين بالعلم وجعل نبيه عالما رسولا وأمرنا الذي يريد أن يدين لله أن يدينه لله على العلم واليقين ثم الصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سيري جماعة. òdodo pọ̀pọ̀ ọ̀sàgàtì sẹ́rí òdodo yẹn yà yakayaka òdodo yóò panu pọ̀ sójú kaba yìí ni sẹ́rí irọ́ ló máa ń yà tẹ́yìn bá jẹ́ pé irọ́ lèèyàn advocate èyí ò ní problem gan-an torí pé bọ́ bá ti dé lọ́rọ̀ ó ti máa dàrú mọ́ lọ́wọ́ ibi tí sheikh wa ti ibi tí wọ́n bá ọ̀rọ̀ dé máa ṣe talik ni ọ̀rọ̀ yẹn ti dáa jù ẹnu pé èmi ọ̀wà tó mú kankan ju ti lọ díẹ̀ rísìnì àáfàá wa èkó làwọn ti wá àti èkó ni wọ́n. àbí sẹ́bàdàn ah. náà ni àìsí ah. wàá jọ àfẹ́ èkó báyìí. Ah, ojú ìjọ àwọn tí ń jẹjà tútù jẹ mu mílíkì ń di kéwù yìí. ọlọ́run níjọ́ bàjẹ́ pẹ̀lú ògùn ọlọ́run. wàláyé azim innahu laqawlun fasl wa ma huwa bil hazil gbogbo ń tà fà sọ wàláyé òótọ́ rẹ̀. ó ti ṣe rí nù kò sáré yẹ̀dìyẹ̀ ń bẹ̀. kò sí ẹyọ dànù ah tó bá wà yín sọ. ẹ gbọ́. bàbá ò tiẹ̀ nígbà ẹ ti máa di tí wọ́n ti máa wá mi rí. tó bá jẹ́ pé ń tá a lè yọ dànù bí tí wọ́n mọ̀ tó bá wà nù tá a fà sọ wàlúwàá ìbá sọ. jẹ̀má ṣe é rí ojúde òdodo ní ìmọ̀ téèyàn bá gbàgbẹ́ lọ ibẹ̀ ni ó bọ̀. kò sá kò já lọ́rùn ọ̀pẹ téèyàn ọba ti wá ṣe lásìkò tó yẹ kó ṣe wàhálà téèyàn padà kó ń di ẹ̀ yóò ní agbára gan. yóò ju tó yóò ṣe láti ìpìlẹ̀ lọ. yóò ju tó yẹ kó ṣe láti ìpìlẹ̀ lọ. àlùfáà wa àgbà tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run bàbá mo ti kí mo ti kí ẹ̀dá fún gbogbo ẹ̀dá. bàbá ti kí gbogbo àwọn bàbá. àdùkánù yòkùbírù amáfì náà hmm. bá kèrègbé bá ṣe rí tí wọ́n bá gbé wa kèrègbé lẹ́bàá ìtẹ́ fún wọn nílò àkàyè lókun fokùn sí. Hmm. kò nídìí kó béèrè pé bóni fokùn sí òun kẹ́ ti júwe ibi tí wọ́n fokùn sí lọ́rùn rẹ̀. akèrègbè gan ti sọ ibi tó yẹ kí wọ́n fi okùn sí ní ara rẹ̀. ẹni ọ̀rọ̀ bá sì ń dùn wọ́n fi lọ. wọ́n fọ̀rọ̀ lọ. sẹ́rí ìmọ̀ ẹ̀ ń pọ́n wọn nu tẹ̀ ń bẹ̀ wọ́n. ẹ má bẹ̀ wọ́n mọ́. kò sẹ́dẹ̀ lára wọn ẹ má bẹ̀ wọ́n mọ́. ẹ má bẹ̀ wọ́n mọ́ o. Hmm. ẹ̀yin àfa ẹ má bẹ̀ wọ́n mọ́. ẹ má bẹ̀ wọ́n. ẹ má fáwọn yín lọ sùkúrò. Hmm. ọ̀dà pọ̀ ìtawọ́ ọmọ abẹ́ Allah subhanahu wa ta'ala òun ni pọ́lọ̀ mọ́yàwó lánàá. àmín àmín àmín. èèyàn olè pàdé oríire tẹ́lẹ̀. Mm, yóò ti ṣe ajẹ́ bẹ́ẹ̀. a nílò oríire èèyàn wà kọ́ bẹ́ẹ̀ torí pé gbogbo ń táwọn èèyàn ń rí pẹ̀lú ọ̀rọ̀ mímọ̀ ìmọ̀ súnà là ń sọ o ìmọ̀ ẹ̀sìn tó jiná tá kèsè ilé kéwọ́n paráǹkà là ń sọ o. Mm ìmọ̀ ẹ̀sìn tó jiná tán tó yè kooro ẹ̀wọ̀n tó làwọn bá ń ṣe fáwọn àfa ìyẹ́yẹ wọn ò ní kú lórí báyìí ó sì máa sọ́ǹdì àwọn èèyàn máa wá bọ̀ fáwọn fẹ́ mú yeye àwọn àmọ́ wò pé torí lẹ fẹ́ mú ní àbí tìdí. èwo nu méjèèjì. ọ̀dà fún baba ń di mímọ́ ọ̀dà fún ọmọ. ẹ má wulẹ̀ bẹ̀ wọ́n mọ́ nítorí pé àáfàá ti parí ọ̀rọ̀ àfa ti parí ọ̀rọ̀ ó ní wàhálà tájì àlùlùkùrà ànà tààtà kìtàbìkò ẹ má gbé kúrò ní sábẹ́ kankan o. tààtà kìtàbìkò ọkùnrin àánú mari fún un. ọkùnrin àánú mari fún un ní àlàlùkùtù bí dáhàmà ọkùnrin àánú mari fún un ní àlàlùkùtù bí dáhàmà. sẹ́yìn làkọ́ni sọ̀dákọ̀ àlẹ́ yìí ìbílí sùn zọ́nà wù. gbogbo ẹ̀yin tẹ́ wà ń jòkó yìí ètè èṣù ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ lórí. ọlọ́run yín lérí. ṣàìtọ́nì ti lérí ìlérí tó ti lérí náà ni pé látàgídù akitaro ọ̀hún ṣàkiri ìní jẹ́ wọn fún ìmọ̀ gẹ́gẹ́ bá gbogbo nǹkan pátá ni mo protect gbogbo ni mo ti rí yìí èsì kúkú pátá àwọn wèrè tọ̀hún ni yọ̀ọ́ gbẹgbẹ sábẹ́ kìnìún ni bẹ́ẹ̀ ní sábà tọ̀hún pé òun ní dákọ̀ tí ọ̀tọ̀ òun lọ lè wo ọ̀rọ̀ ń bẹ̀ fún dẹ́ẹ̀dẹ́rẹ̀ olódò. ṣé déédéé gbogbo tí mo palẹ̀ mọ́ tí mo gbé mi tí mo fẹ́ wá sọ làbá àtúnyàdé torí kó dodo ni ibì kan náà láti jọ mú ibì kan náà lè ti jọ máa mú òdodo òdodo yìí ṣe ń tọ́ yàkí yàkàyàkà ẹ lọ lè wo dáadáa bàbá kàfábìlì yìí mi ṣàràfà ayẹta yìí àwọn ọmọlá yóò sí nìwú àgbákòtà wa kò ní sí ni pé ibi gbogbo kálukú darí sí nìsí kí ni kálukú fẹ́ wọ́n máa pè báyìí onímọ̀ Rashidi alágbára omi sẹ́ǹgbọ́ sẹ́ǹgbọ́ nàjí Rashidi alágbára omi náà wá ń pé ìmọ̀lá wa rán wọn ní ìwọ náà láìkì ìmọ̀ ọbẹ̀ wọn pè mọ́ ìmọ̀ tí wá dá débi pé mẹkáníkì inú mọ́ṣáláṣí kọ̀fẹ́ dúró pé bíríkìlà ló mọ̀ bàkàlíkì ló mọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kálukú wa ń da sí torí kéde wọ́n ti rí oore tọ́lọ̀ lọ parí sí ìdí mímọ̀ dákọ̀ fà wọ́n ti rí oore tọ́lọ̀ lọ parí sí ìdí mímọ̀ ṣé bàbá lè máa sọ ní sìn pé bíríkìlà làwọn kò pọ́sibù. ó ti kọjá. ṣùgbọ́n bíríkìlà tó bá wà ní mọ́ṣáláṣí ẹni tó lọ́ra pé èmi náà lè ṣáájú kírun èmi náà lè ṣáájú kírun bọ́ wá bí wọ́n léèrè pé ìjọ́ olè dé airport kó orí pléènì tó fẹ́ gùn kí wọ́n wá lẹ̀ mọ́wájú plane báyìí pé ẹ́ẹ́lí pé ẹni tó fẹ́ pilot tí ó wà plane yìí ó lánàá ni o sọ wọlé. sọ wọ. àlẹ́ ẹni mo àyà mi nílẹ̀ amúhálì máa ń zìlà náà. lẹ́yìn náà wò hákìzó. ṣe é rí díẹ̀ làáfà wa dákọ nínú àwọn èèyàn ẹ lọ university of Ibadan sí professor Abdulrahman Olóyèdé wọn lọ sùkúù ní university of Ibadan chief imam of Ibadan chief imam of university of Ibadan lónìí professor Abdulrahman Olóyèdé àáfà ni wọn Samson ni wọn ti jáde university of Ibadan yìí ẹ lọ bèrè professor Abdulhafiz Ọládọ̀sù pòfẹ́sọ̀ tí mi gbogbo ayé lọ́ni báyìí mi gbogbo ayé kèsì pé mi ọ̀yọ́ kèsì pé mi ìbàdàn mi gbogbo ayé àáfàá ni mádùn lára bí ló ti jáde. ẹ lọ fún yunifásitì of ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí Dr. Adam Akewula sọ̀bùdíìnì faculty of arts mádùn lára bí ló ti jáde. Dr. Larry Amin mi gbogbo UI lọ́wọ́lọ́wọ́ nísìnyí mádùn lára bí ló ti jáde doc professor kk ọlọ́sọ̀ọ́ gbọ́ yìí o ọba gbọ́ ògbó kọba bẹ́ẹ̀. àfààní karachi ló ti jáde ẹ wo bí wọ́n ṣe ń sọ kéwú tó da tó yẹnyẹ wo bí ìwé ṣe ń jáde ẹ bí ìwé ṣe ń jáde yunifásitì làfàá náà parí àwa odo olódo làwa òjìní òjẹ òjáwó lè lọ yunifásitì kéwu kéwu ni kéwu ni tiwa sápáná tó jẹ nátayáyá. mọ́sáàsì náà sì tún lọ lọ́wọ́lọ́wọ́. ẹ máa gbọ́dọ̀ mọ́ wàláì làzim gbogbo ẹni tí ó bá mọ̀ ọ́n mọ̀ withdraw ọmọ rẹ̀ kó lè kéwu ẹ fi rẹ̀. tọ́wọ́ látọkàn rẹ̀ bẹ́ẹ̀ yín ni mo fi sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nílé kéwú tẹ́ ẹ bá sọ pọ̀ fẹ́lẹ̀ nǹkan mọ̀ ìkànnì yín. àwọn tí wọ́n ń dá wàhálà rẹ̀ nù ṣe. ìkànnì yín. ìkànnì yín ẹ̀yin àfa àti ẹ̀kẹ́ ẹ sá kún ẹjọ́ ẹ máa kún ẹjọ́ ẹ kún ó lè pọ̀ wọn àbá àmọ́ pọ̀. ìka làwọn àwọn ló fà á bàbá torí pé ẹwà àwọn oníwọ̀nàwọ̀nà gan wọn lóògùn táwọn ọba fowó ṣe bó ní làwọn máa fi sí. ẹ dáhùn ni ẹ kí ló dé tẹ̀ ń ọmọ kéwú lọ́fẹ̀ẹ́ ẹ̀yin lẹ́ ń jẹ́ wọ́n rí míhínà yìí pé kèé ṣe ọ̀nà ẹ̀yin lẹ́ ń fún ní impression pé ẹ̀ níṣẹ́. yes tó wáyé pé ẹ̀ fún ní impression pé ẹ̀ níṣẹ́ what will you be teaching their children láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tẹ́ ẹ̀ wá ní béèrè wo free of charge wọlé atẹ́sítárú bí aya ti láyé. samanan kọlíìlà. samanan kọlíìlà. ẹ gbọ́dọ̀ wọ́n mú kawájú òní wọn ló ti ya kewere ó ti ṣe gbèmí gbà wèrè ọmọ tó bá ti ya wèrè mọ́ ọ lọ nígbà tí igbó ti dẹ orí ẹ̀rù èmi ń gbà ṣùgbọ́n àfa lórí owó ni mo ní bàbá ó gbogbo ń tẹ́fẹ́ sọ two hundred and fifty thousand ọkọ̀ dúró lẹ̀ báyìí bàbá yẹn wá ń sunkún mo ní kì í sàsìkò tó yẹ kẹ́ sunkún yìí. àsìkò ẹkún yín kọ yìí. àgbàlagbà bàbá yẹn ti lé ní eighty ìyàwó rẹ̀ ti lé ní seventy five wàlọ́ọ̀hì wọ́n wá mọ́ mi wá pé ó ti ya kẹ̀nà kò rí kò sẹ́ mo ní gbogbo sẹ́ni gbogbo ń tẹ̀ sọ́pọ̀ yà yẹn ìtú kékeré ni lọ́dọ̀ tèmi mm a fẹsẹ̀ da orí rẹ̀ rú ní ìsìn ṣùgbọ́n iṣẹ́ làwọn ṣe ń bí ẹ sanwó ni mo wá ń sunkún yìí kán nu ọmọ akéwà bẹ̀rẹ̀ fún anukula bàbá òun sì ń sunkún ẹ̀ kọ̀nsídà àwọn ọmọ ni mo fi jọ ọlọ́run ni. àsìkò tó bá yẹ kéèyàn sunkún lè yẹn máa sunkún lọ́wọ́ máa kọ̀nsídà rẹ̀ ṣé bí wọ́n ní anabi musa mẹ́rin àbí rọ́jò ní yabuki mẹ́tẹ̀yàdé yìí lẹ̀ sàmà ọkùnrin kan anabi musa kọjá lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ àtẹwọ́ sàmà báyìí ó wà ń bẹ lọ ya Allah ya Allah wọ̀wọ̀ yabuki bukara ṣadídàn wọ́n ló ń sunkún anabi musa ọlọ́run ò ní kọ̀nsídà rẹ̀ ni ọlọ́run níbi bá ń sun ẹ̀jẹ̀ yìí ní kọ̀nsídà rẹ̀. torí kéde kókó kò lẹ́kún torí pé àsìkò ẹkún lè yẹn sun lẹ́kún fi níyì tó bá yẹ pé ẹ sunkún lórí rẹ̀ lásìkò tó yẹ kẹ́ ẹ sunkún ìtumọ̀ rẹ̀ ni pé kẹ́ ẹ fẹ́ kọ́ ẹ̀sìn tẹ́lẹ̀ fún ẹ̀kọ́ ẹ̀sìn nìkan ló lè dúró báyìí tí gbogbo nǹkan yòókù ó dúró lórí ẹ̀ tí ò ní dànù ẹ̀kọ́ ẹ̀sìn nìkan ni kò sí ẹ̀kọ́ náà èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí èmi ò èmi ò láì kíkéwu tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfa àgbà ni bàbá tèmi o hmm. àfa àgbà tó mi ayé ṣùgbọ́n èmi ò láì kí ẹ̀ èmi ò láì kí ẹ̀ ìwé àti fújì ntẹ́mi mà nù ọlábàjọ tí mo fi ya asa wọ́n hmm. ti sọ sínú wọ́n hmm. lábàjọ tí mo fi ya asa ọlọ́mọ tó fẹ́ràn mi gbogbo bí tó mú mi kọjá gbogbo tẹ́lẹ̀ fi alẹ̀ mọ́ mi mo ti bàbẹ̀ kọjá. ẹ ọ̀sẹ̀ kò mo ṣe babaláwo rí mo dífá rí mo jàṣẹ́ rí mo jà tàpáńdò rí gbogbo ẹ̀ tó lè máa fi alẹ́ rí ibú kan kọ́nà ó tó wá dá mi padà sídìí mímọ̀ súnà yìí náà bá ń gbóògùn bọ̀ yín bọ̀ gbàdánù ni kò sí tó lè jẹ́ tó lè fi alẹ́ mọ́ mi bàbá mi wá ní kéwú lọ́sàkè akásámọ́fàgùn mo wá kéwú ńgbà wá parí kéwú ọ̀hún mo wá wò pé ẹ tiẹ̀ dúró ná kí ni wọ́n wá ń ṣe ìwé ọ̀hún ná wọ́n ní wọ́n ń kà náà ẹgbẹ́ sẹ́yìn ẹsẹ̀ làwọn fi wá rèsì ẹ̀ láì ránṣọ àpò nígbà mo parí lé kéwú tán ni mo ṣẹ̀ṣẹ̀ lọ sí ẹ̀gzáàmù èyí ṣe lẹ́sìn rí gbogbo ohun tí wọ́n fi ń kó àwọn ọmọ kúò nílé kéwú fún iṣẹ́ ń dà yín láàmú ẹ má jẹ́ wọ́n tàn yín mọ́ ìtí wọn nídìí ìwé náà ń fún wọn bá ń gbé kíní kó jẹ yọjú yọjú mo fẹ́ lọ sẹ́jú mẹ́wàá sí i. Hmm, tí o ní jù bẹ́ẹ̀ lọ wọ́n tún retí wọ́n mọ́ níyà. wọ́n tẹ̀ wọ́n ní bàbá hmm. wọ́n tẹ̀ yín ní ẹ lọ bèrè dáadáa yín tí àwọn ọmọ òní ìdílé ìwé náà ń fún wọn hmm. èmi mo wí bẹ́ẹ̀ fún bàbá ẹnu mi hàn wọ́n ń kọ́ wọn ní tí wọ́n nídìí èèyàn lọ sí English Department of English àfa wa ẹ wá ní kọ́ máa ya tata kí ló fi tata ṣe tọ́ba tọ́ba parí tán hmm. grasshopper specimen a grasshopper kí ló fi ṣe wàhálà kò ní ìdí ẹ̀ àbòsí ń bẹ́ẹ̀ bí kíní ń tẹ pátápátá kéwú nìkan lọ́yà pé ntẹ́yẹ̀ nídìí náà wọ́n ń kọ́ àfi téèyàn bá lọ lé kéwú rẹ̀ lókù téèyàn bá parí lé kéwú tán bàbá tó wá parí pé o ti parí fáráwì àbí dàdí lọ parí àbótilọ jámíà tó wá ní à wọ́n ti fi ṣe máàmù o ṣé yóò tó lọ tírénì kankan mọ́ kò sírú ẹ̀kọ́ tó o fẹ́ kọ́ láyé jáde yunifásitì o polytechnic o college of education o tó o bá parí tán ibi tó o ti fẹ́ máa ṣiṣẹ́ o tún láti lọ tírénì kan kó o tó lè rí sẹ́ǹsì kí ló dé gbogbo òwe tó o kọ́ tí o fi jẹ́ pé bó ṣe kúrò skul lọ́lọ́ fi ń ṣiṣẹ́. o wọlé direct. kọ́ ọ ma fi ṣe direct. wọ́n pe kíníkà ní GES ges ANC arabic and islamic studies ẹni dẹdẹ wọn gbọ́dọ̀ pass physics on top wetin so alhamdulilayi rabil alamin iye tí ẹ kẹjá ṣe baba ẹ̀yin tẹ ẹ jẹ àfa wa àti gbogbo àwọn àtàjọ ọmọ kéwú báyà là ní fèpè sí báyìí pé gbogbo ẹ ti bá ń kọ́ ọmọ kéwú lọ́fẹ̀ẹ́ bí ó ṣe rí fún rí torí pé àwọn ni wọ́n ń dá wàhálà rẹ̀ àwọn òbí ọ̀wọ́ àrílé kéwú sí nǹkan kan ju pé kọ́mọ ẹ̀họ́ mọ́ dà láàmú mo fẹ́ sùn kọ́mọ dà jẹ́ni òsinmi ẹ ṣe that is the befitting name ó kọ yẹn befitting délé òsèmi ìlọ́fà tó fi jẹ́ pé àwọn ọmọ náà ò rí sí pé àwọn ń lọ ṣe dáadáa kẹ̀kẹ́ ńlẹ̀ kéwú torí pé ọmọ tí ń lọ skul tí ń ra bóbò fún tí ń ra ṣíìtì onígi fún tí ra chingom fún tí ra bisikíìtì fún he will be very very happy to go ṣùgbọ́n àsìkò lè kéwú bàtà ló ti dá yìí aṣọ bú ṣòkòtò bú.

ọpọlọ rẹ ọkọ̀ọ̀kọ̀ pé sàgbà rándànàdànà ọpọlọ ó pè inú sẹ́tíkẹ́ wù máa ṣe nu mọ̀ ń máa lé ọ̀rọ̀ yín ni o ọpọlọ ó pè kọjá pé kí ló adé báyìí nígbà mo fẹ́ lọ ṣe jíìsì nígbà mo parí ilé kéwù wọ́n wá láṣẹ èwo ni wọ́n máa pè ẹ́ practical wọ́n lá máa identify specimens èmi ò mọ̀ èmi ti há gbogbo ẹ̀ ń pa àmọ́ há lé kéwù ni àwa di examination hall Òṣogbo mo ti lọ sí Fakunle high school àwọn táwa jẹ́ external candidate wọ́n wá pè wá pé ẹja dáwọ́ jọ o mo ní kí láàbì ṣe àwọn làkọ̀ fún invigilator ni o kó lè jẹ́ a sọ fúnra wa mo ní ẹ̀dá owó yẹn sí méjì ni o ẹ kó kàn fún invigilator kó lè má mú wa ẹ kó kàn fẹ́ mi torí pé gbogbo tí wọ́n máa béèrè mi wọ́n máa kọ́ yín ni o àwọn wá wò mí báyìí pé àáfà wọ́n wò mí báyìí. Hmm àfà wọn ti wá sọ pé ẹja dẹyẹ sí kò sì sí ètò olówó lọ́tọ́ mi nù wọn mo ti náwó kéwù wàláì fáàrí fáàrí kọ́ o reality ni mo ń sọ yẹn o nígbà táwa wọnú ọ́ọ̀lù tásì ẹ̀gzámù mo sáré pé gbogbo èèyàn dìde yìí wọ́n bá lọ wájú mo ní kí ló dé invigilator yẹn wá ní àfà mo dé fìlà ẹ̀yìn ò lọ ni mo ní kí ni wọ́n lọ sí ó ní wọ́n lọ identify specimen ni o torí wọ́n á kó kó wájú wọn padà sí mo ní à èmi ti hà ó ní ẹ ti ṣe ni mo ní mo ti ha àwa máa ha kéwu ni so ọpọlọ kéwu kò sí kí ni ń kọ́ nùwé ọpọlọ tó ọmọ bá ti fi mọ kéwu kí wàá ní ọbẹ̀ sínú ìwé abáǹgbà tá a bẹ̀rẹ̀ tí mò ń falẹ̀ ya tí mò ń falẹ̀ ya gbogbo àwọn tó láwọn oníbàmí sọ̀rọ̀ mọ́ ní àbá kí ni màá túmọ̀ ní ah, ẹ̀ ní kú rè. àṣẹ ẹ lè wá. níjọ́ táyì ń múra kankan táyì ń kàwé àwa lọ kéwú ẹ̀rọ pa àmọ́ ń ń ṣe hmm. ẹ̀rọ pa àwọn tó bí àwọn tí wọ́n ń ṣe gbàtí mo parí poli journalism mo ṣe àmì journalist freelance journalist ni mí lẹ́yìn ìgbà mo parí ilé kéwú mo yẹ tó ní àní yunifásitì wẹ́ẹ́ jẹ́ wo kí náà ń ṣe mẹ́ mo tún ṣẹ̀ṣẹ̀ wá lọ yunifásitì premier yunifásitì mo lọ yunifásitì of Ibadan hmm. mo parí two thousand and eight mo tún ti gba fọ́ọ̀mù masters báyìí ọkọ̀ tíṣà tí ó dájọ́ ọkọ̀ tí mò ń gò lọ yóò múra yóò jẹ́ pé ó fi nǹkan mi fẹ́ kù hmm. ẹ dákun jẹ́ mọ́ ẹ má jẹ́ kí wọ́n tàn yín mọ́ ó yẹ kí fàkàṣàfúnà anka gìtọ́ aka ó yẹ kẹ́ ti wà liberated ẹ lọ wo àwọn alákọ̀wé míì tí wàá gbọ́n débi pé wọ́n wá ń àwọn ọmọ wọn kó táwọn ọmọ wọn bá ti ṣe exam primary six tán wọ́n wá mú àwọn ọmọ lọ bí wọ́n ti há Quran lówó iyebíye àwọn ọmọ yẹn ò ní sẹ̀sẹ̀ ka jésù àti jésù wọ́n kà lọ ṣe exam ni wọ́n dẹ̀ rí mu. Allah mo sọ fáwọn ẹ̀ mo ní wàláhì tí ẹ bá ṣe pé mo ní skul èmi ní skul mo ní primary eh, secondary hmm. mo ní ní tí ẹ bá ṣe pé mo ní èmi ò bá withdraw àwọn ọmọ tèmi kó skul yìí ṣe máa wá fowó ṣòfò lónìí tí ò ní téèyàn mọ̀ láì ṣe pé ẹ̀kọ́ pẹ̀lú pé bọ́lọ̀ wọn bá ṣe sọ nǹkan dání di mímọ̀ yìí ṣùgbọ́n o níparí. Hmm, níparí. níparí. níparí. ẹbí wọn kọ́ o. ẹbí tiwọn náà kọ́. ẹbí àwọn afa ni. Hmm, ẹbí tiwọn gẹ́gẹ́ ni. tá a fa àwọn ìbádálẹ̀ kéwìlẹ̀ ń bí nìsín. Hmm. tó perfect yẹ tó ń kọ́ wọn ní gbogbo tó yẹ kó kọ́ wọn. tó wá béèrè owó èmi ọkọ̀ wá dá lẹ́lẹ́gbẹ̀ẹ́ ń bí pé ọ̀fẹ́ lọ́lọ́run fún wa ọ̀fẹ́ ni láti fi kanta gidi. wọ́n pọ̀ ní tó ṣẹlẹ̀ nìyẹn o àwọn èèyàn náà sì mọ̀ wọ́n wàá kọ́ ọmọ lọ ibi tó ní ọ̀fẹ́ hmm. kèé kúkú ṣe pé wọ́n fẹ́ káwọn ọmọ wọn dàáfà náà tẹ́lẹ̀ wọ́n kàn fẹ́ kí lé ó lè sinmi ni. Hmm, eventually alibila mímí mufilihuna ní ọba wọn kọ́ ọmọ wọn èyí tí wọ́n fi ṣe wòlímọ̀ hmm. ẹni tó lọ́mọ yìí ṣe tán lè ṣe wòlímọ̀ ẹ sí Kùránì láàrin fún bọ́mọ́ balẹ̀ kan àmọ́ ẹni kọ́ yọ ká mufilihuna lórí ni. Mm alifulamiru dati kalikilabu laraba bi mufulihu mufotiha hmm. mufulihu na ọba ọri kẹyẹju mọ ní ọkẹyẹju lọ́tọ̀ baba wẹrẹ torí náà jama. jama wa. kéwú. kéwú. yóò protect làákàyà àwọn ọmọ yín. yóò sọ làákàyà àwọn ọmọ fún yín. kéwú. kéwú. yóò sọ ọmọlúwàbí wọn. yóò sọ ọmọlúwàbí wọn. kéwú. kéwú. yóò sọ ìwọ yín lọ́dọ̀ wọn. yóò sọ ìwọ yín lọ́dọ̀ wọn. ọ̀rọ̀ tẹ́ sọ ni mò ń sọ padà o. yóò sọ ìwọ yín lọ́dọ̀ wọn. yóò sọ ìwọ yín lọ́dọ̀ wọn. kéwú. kéwú. yóò dáàbò bò wọn. yóò dáàbò bò wọn. ẹ máa gbọ́ nígbà tí wọ́n la wọ skul wọn bá ní àwọn kọ́ọ̀tì mọ́ ní à orí kọ́ọ̀tì àtibọ̀dọ̀ burú kọ́ bá rù mí yóò pè fún ọ̀nà fún mi ni àfa yẹn kọjá ní àwọn olóbùkún ní òun fẹ́ bàjá ẹ̀yẹ kọjá báyìí eh, kóòtù kí ni ó kò sèw. kí ni olóúnjẹ yóò ná. ẹ wá já sọ́n parí. Hmm, ní parí gbogbo ẹ wá múra kankan sáwọn ọmọ yìí o. Hmm. ẹ wá fi yé wọn o. pẹ̀lú ìwé tí wọ́n ń kà wọn. Hmm. bóri bá ti ń fọ́ wọn kó o di ọwọ́ mọ́rí báyìí. kó o máa pe population is downward movement of water. ìwé nìyẹn ni wọ́n máa kà. tinubu ti ń run wọn. tinubu ti ń run wọn wọ́n fọ́ sí inú báyìí wọ́n fọ́ sí inú wọ́n mọ̀ now is the name of any person animal place or thing. àwọn ọmọ ìta tẹ́ wá ń kéwú tẹ́ ń kéwú ẹ̀ka wo fi kọ́ wọn pé bórí bá ń fọ́ bórí bá ń fọ́ wọ́n lé orí rẹ báyìí wọ́n lé orí rẹ máa kí ayàtà kùrù sí I inú bá tó ń rún ọ wọ́n lé inú rẹ báyìí bírọ́bìlì falaki bírọ́bìlì falaki nẹ́ẹ̀sì méjò bá gé ọjẹ méjò bá gé ọjẹ tákèké bá tọ́ bomi ilẹ̀ falaki bírọ́bìlì falaki nẹ́ẹ̀sì dábò dábò oró ìjọ jáde subahana rẹ̀ pika fakani afawa Allah fakani afawa Allah fakani afawa.